Hmm. ẹkùn ni o. torí lẹ́yìn kí n wọnú tẹlifíṣàn mi ní tìgbà mi wá rí i pé ṣé gbogbo kinní náà ni. máa rin àdìgbò wọn fẹ́ bá sọ̀rọ̀ láti borí ṣíà. Ibi tí bàbá yìí náà tó bá wo ìtàn sí BBC tó gbé jáde nípa Sunday Igboho tó bá jẹ́ mi àtàrà alé mi ìyàwó àtàwọn ọmọ mi Sunday Igboho ni màá tẹ̀lé. Bàbá wa kábíyèsí oníbàrígà àti bàrígà ẹ káàbọ̀ Ìgbòho ẹsẹ̀ kábíyèsí kábíyèsí ìlú èbó lẹ ti tẹ káàdì yìí tí ń kọ yẹran yẹran yẹran yẹran yìí àwọn èèyàn ní wọn fẹ́ bá wọn sọ̀rọ̀ ṣẹ́jú kan. ọ̀rẹ́ ni wọ́n adé bíbí láàbù òṣàlùmọ́ jẹ́ nǹkan tí àfikún ti ẹ̀yẹ wọ́n máa pè kó adé bíbí òṣàlùmọ́ ẹni ìrúnmọlẹ̀ tó ń jẹ́ fún àgbo. a máa ń sunkún sí ẹ̀fẹ́ Yorùbá nation Yorùbá nation. No Yoruba. ẹni tá a bá súnmọ́ ká súnmọ́ àwọn tó bá súnmọ́ ká lè gbọ́ nípa ẹ̀ kò dáa ká máa gbọ́ nípa èèyàn kan ká kàn máa kọ̀ dẹ́mu ẹ̀ nígbà tí èèyàn ò súnmọ́ tó ò mọ́ kémi tó súnmọ́ kò ó ìdí mò ń gbọ́ nípa ẹ̀ nǹkan tó tó lè mìyàn lọ́kàn ní bí a kí ló dé tó ń ṣe bẹ́ẹ̀ mọ́tò náà ń wá bàdàn ń wá kí ló ṣẹlẹ̀ torí ti ẹ̀kan mo ṣe wá bàdàn òkè tó dọ̀dọ̀ ẹ̀ mo ti ba hòtẹ́ẹ̀lì nígbà tí mo wá délé ẹ̀ hòtẹ́ẹ̀lì kẹ̀ báwo ní báwo lè jáde àkóyọ yá mi mo délé àwọn pè hòtẹ́ẹ̀lì adélé ẹ̀ nígbà tí mo dé torí lẹ́yìn kí n wọnú tẹlifíṣàn mi ní ìtura mi ò rírí mo wá rí i pé ṣé gbogbo kinní náà ni. Ìgbòho gbogbo Ìgbòho tó ń lọ mo rò pé tí n bá máa rí àti tí bá bá sọ̀rọ̀ láti gorí síà. wá yìí náà nígbà tí mo jókòó ọlọ́run mọ ohun tó ń ṣe púpọ̀ láti fi ru ẹni tó jẹ́ hàn mí ẹ̀ẹ̀kan ṣoyẹ ni mo mí ìtìyàwó fún mi mo fẹ́ mẹ́rin tó nì fún ẹ̀yìn nígbà tí mo mí ìtẹ̀ tí mo sọ yìí bàbá ìlú ṣẹlẹ̀ níbi bàbá ìsinsìnyí níbi omi wọn fi múlẹ̀ ẹ̀ àwọn ọlọ́pàá tó bá lọ gba gbogbo wọn wọn ní kọmíṣánná máa wọlé àdébẹ̀lì sí ó dẹ̀ gbé mọ́tò síta ó mọ ọmọ kan dání ẹni ló ń lọ jagun ni ọmọ kan ló mú dání ṣé lè yí lọ jagun báyìí ó ní kí n jọ kí n dúró dé òun lórí ìjọ tó fún mi ṣàdúgbò orúkọ wọn adéǹsì wọn lọ bá pàdé lọ́nkọ náà kò dẹ̀ dìde wọlé lọ tó nǹkan kan mọ́ra pé ológun ogun yá níbi tí wọ́n ti bá sọ̀rọ̀ yìí ló lọ pa àwọn mọ́tò wọn kàn ṣe ló ló dání. nígbà tó máa dé gbogbo àwọn tí wọ́n ti fi sígbè ojú ẹ̀kú wọn dé. àwọn tó kù bá wà báyìí máa fún wọn bọ́ṣọ̀kòtò yìí mo ti bọ́ṣọ̀kòtò yìí di dídì o ọ̀gbẹ́ni ìbáṣe irúfẹ́ ìlú ló máa ń gbà ọgbọ wọn ní gbogbo owó à ẹkùn jagun iná ni kọmíṣánná yóò lówó san fún kọmíṣánná tí wọ́n bá gba ìbọn pàtró lọ́wọ́ àwọn ọmọ ìṣe ìdíkan. tí kọmíṣánná yẹn bá sọ Ìgbòho ṣòṣà tó wá ń bọ̀ ṣó lè wọ̀. ó gbà á lẹ́njọ́ yẹn àti ìlò wákàtí kan kọmíṣánná tó náà ń sọ pé àwọn ìlú tó ń bára wọn jà tó ń di ọlọ́pàá kan gbà kan lẹ̀ kọmíṣánná jọ ojú wọn lẹ̀ nígbà tí wọ́n sọ nǹkan oṣù wọn lẹ̀ oṣù wọn lẹ̀ yìí ẹ wo bí oṣù balance ogun yẹn ń jíjà ó lọ sọ̀rọ̀ èyí bí àwọn ọmọ ìfọwọ́sẹ̀ ó lọ fáwọn èèyàn tiẹ̀ lọ òpó náà bí wákàtí kan sí kejì ló ní kájọ kí n tún jọ òun bọ̀ ìfẹsàrẹ́lẹ́ nìkan kò ń ṣẹlẹ̀ mẹ́sì òun gbọ́dọ̀ débẹ̀ wá síbi ilé yìí ní tá a máa fèmí ṣe lélẹ́yìí ó dáa màá gbé gbogbo ìgbà tó wà wọ̀nyí kò dé ó dàbọ̀ ó tètè dé màá padà sí hòtẹ́ẹ̀lì yìí àá ní kí wọ́n fọ́ àjọgbókè àwọ̀ yàrá mi ní fẹ́ sọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú yàrá yẹn fún mi àbí kí n sọ. Ilé sọ mo lè sọ fún yín pé mo jẹ yán ó jẹ́ mo fẹ́ já kí kíláàsì mo mu wáìnì ẹ̀yà pé mo dókòó lẹ́yìn rẹ̀. mo ń kúrò Ìgbòho Ìgbòho ń kúrò mi jagunjagun lèmi náà jagunjagun kan dẹ̀ ń alagbara alágbára tí jagunjagun rí rí tó ní báyìí. ìwé ní alágbára oko lé alágbára lé gbogbo èèyàn mọ̀ wọn ò mọ alágbára oko alágbára lé wá gbéra pé ẹnì kan tún wa alágbára kú n'igba nígbà tó débẹ̀ ìyàwó ẹ̀ ló bá babaléwá bá wọ́n sun àwọn tó lè jí òsì nílé tó wá máa tó wákàtí mẹ́fà ají aji, nìyẹn o jẹ́ kí n jí ẹ̀ lè jí àá àwọn tó máa jí ọmọdé sìn. nítorí àsìkò màá fẹ́rẹ́. káwọn òṣìṣẹ́ alágbára owó dé olóńlàlejò ẹ bá wá jí fún alágbára tó wá yìí wọ́n wá kó ọmọ orí odó wọlé àwọn tó ń lù lórí lù lórí àwọn tó ń lù léjìká ń lù léjìká wọ́n ń lù gidi wọ́n ń làágùn nígbà tó máa lù bí ọkọ̀ ìṣẹ́jú ó ń ra èyí táwọn wí yìí alágbára ilé ń lọdún òun èèyàn jí látàárọ̀ kò ní kùn wọn báyìí ọmọ ń lọdún ó ní kíyàwó ẹni lọ fílẹ̀ wọn padà wá ṣé ẹ mọ̀ pé jà yẹn ò ṣe jà ló sọ ìbọn tó pẹ̀lẹ́ olúgbà nígbà tí èèyàn bíi dọ́sìn kan máa jíyàn pẹ̀lú ọmọdé ọdún wọ́n wá lùlùlù tó ń gún wọn ó tó bá wo ìtànsí BBC tó gbé jáde nípa Sunday Igboho tó bá jẹ́ mi àtàrà alé mi ìyàwó àtàwọn ọmọ mi Sunday Igboho ni màá tẹ̀lé. nítorí pé nígbà tí mo mọ̀ ọ́ mi ò wà disappointed rárá gbogbo ẹ̀yin bá lójú ogun rí á rí fíìmù wò lé níjọ́ tó lọ káwọn fúlàní fúlàní mú wọn lọ́wọ́ ìbọn yẹn wá di ọmọ ogun fúlàní ò lè yí kò rí nǹkan kan fi ṣe ó gbà fún náà lọ́wọ́ ẹ̀ alágbára kan tó tún wà lọ́dọ̀ wa bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá yìí ó wà lọ́dọ̀ mi jẹ́ náà mo níṣẹ́ orí sórí fíìmù wá ní òtí ẹ̀kọ́ òrírí òòbá lọ́bẹ̀ ilé ìdánwò ìbọn fúlàní ló mú pẹ̀lú ìbọn ọwọ́ ẹ̀bá ìdódẹ̀gbá òsọ̀tánù bọ̀ yẹn wọ́n mọ̀ kó ti e, e dé